Yeah. so mo mọ̀ fẹ́ ṣe eh, short broadcast yìí ní Yorùbá for the sake of eh, àwọn tó wà lórí wall mi. Eh, you can see that wípé láti bí àárọ̀ yìí in fact láti bí ìjẹta ni mo ti ń sọ̀rọ̀ gan lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò ṣe rí nkankan tí ò yé majority wa lélẹ̀ tí mo dẹ̀ wish kò yé wa kó dẹ̀ yé wa dáadáa ṣe rí ẹni tó bá ní agbára kò sí kò tó ń fi agbára ṣe ju pé kó fi rẹ́ èèyàn jẹ and àwọn tó dẹ̀ wà nínú ìjọba wọ́n mọ value agbára gan and the number one agbára tí wọ́n ní òun ni wípé kí wọ́n create fear nínú wa now tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ neighbor ẹ̀ tó sọ pé torí pé kò ń ṣèwọ ló ń ṣẹlẹ̀ sí tí wọ́n ń fi kù tó ń justify ẹ̀ ńṣe ló ń sọ fún alágbára tó ní agbára yẹn lọ́wọ́ wípé nǹkan tóun ló lè ṣe now gbogbo yín ń fi ọ̀rọ̀ Biafra àbí kò ṣe Biafra ẹ̀ ń ròyìn pé Biafra yẹn is the only problem tó lè destroy Nigeria no Biafra kọ́ ló máa destroy Nigeria ẹ̀yin Yorùbá tẹ́ ń wò mí yìí kẹ́ gbọ́ dáadáa Biafra kọ́ ló máa destroy Nigeria nǹkan tó máa destroy Nigeria òun ni àbùsí àbòsí ojú ayé tí gbogbo àjọ ń ṣe nǹkan tó bá kàn wá òun nìkan ló má ta nǹkan tó bá kan ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa kò kàn wá now àbòsí yìí ló máa jẹ́ kí a rí nǹkan tí ò da ká sọ pé ó da as long as tó ti ń ṣàwá ló ṣẹlẹ̀ sí mo rí àwọn àgbàlagbà mo rí ẹ̀yin youth tí mo believe pé ẹ kàwé ó dẹ̀ kẹ́tì ẹ̀ lè reason beyond bí àwọn ọ̀dà àwọn àgbàlagbà yẹn ṣe máa ronú now àwọn àgbàlagbà ló máa dá wàhálà sílẹ̀ àwa ọ̀dọ́ la máa lọ jàjà yẹn nígbà tí wọ́n bá fẹ́ discuss bí wọ́n ṣe máa dá wàhálà sílẹ̀ èmi àti ẹ̀ ò ní sí níbẹ̀ bọ̀ tó bá ti wá dá sílẹ̀ tán wọ́n wá bọ́ síta wọ́n á pè èmi àti ẹ̀ ká wá lọ ja ìjà yẹn ẹ̀yin ń bára yín jà lórí Facebook torí ọ̀rọ̀ Biafra but àwa tá jẹ́ Yorùbá ní ilẹ̀ títí wa gangan gangan àyàtọ̀ sí ẹrú gbogbo wa ládẹ mọ̀ àwọn tó ń ṣiṣẹ́ dàbí ẹni tí ò níṣẹ́ àwọn tó ń lọ sí iléèwé wọn ò ráṣeyọrí ṣe lórí ẹ̀ àwọn tó rí owó iléèwé san wọn ò ríṣẹ́ fi ṣe now ìyẹn lásán ti tó láti da ilé ayé rú ṣùgbọ́n gbogbo yín torí pé ẹ fẹ́ belong ẹ̀yin náà fẹ́ make comment ẹ fẹ́ make post lórí Facebook ẹ̀yin náà fẹ́ dàbí ẹni tó make sense lórí Facebook bọ̀ nǹkan tó dẹ̀ ń ṣe yín tó jọ ń jó gbogbo wa lábẹ́ ara àwọn kan ni wọ́n pariwo tiwọn síta tó pè ní Biafra yẹn ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá tí ẹ ríṣẹ́ ṣe ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ tẹ́ rí iléèwé lọ LAUTECH wà under lock and key gbogbo yín wà níbẹ̀ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ torí tẹ́ bá ti fẹ́ sọ wọ́n á sọ di PDP versus APC now àwọn kan wà náà tó yẹ pé the same thing tẹ́yìn ń sọ́fà làwọn náà ń sọ́fà now they now push the ipoke àwọn fẹ́ kúrò lára nàìjíríà ìwọ tí wọ́n ń sọ́fà the same thing tí ò mọ tí ò sí solution in sight ìwọ náà wá ń join bandwagon ìwọ náà make post yẹn kíní kan torí Nnamdi Kanu bu wa torí Nnamdi Kanu sọ̀rọ̀ sí kíní kan torí ó pe Yorùbá ní kíní kan ó pè wá nígbà ọmọ àlè Yorùbá nìkan ló máa tẹ̀lé Biafra ta ló ń tẹ̀lé Biafra tí Biafra bá ṣẹlẹ̀ ṣe máa di Ìgbò ni àwọn ti gbòmìnira tí wọ́n nìyẹn ọ̀rọ̀ ayé wọn dọwọ́ wọn nìyẹn ọ̀rọ̀ ayé tiẹ̀ tí wọ́n rò pé wà lọ́wọ́ ẹ̀ yẹn torí ó pe obìnrin pé Yorùbá ni ẹ́ àná ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà now Nàìjíríà tó wà kò work fún ẹ o demand pé kẹ́ restructure wọ́n ní wọn ò ní restructure ìwọ wà ń bẹ̀ ọba wọn preach wọn nàìjíríà nígbà tó tiẹ̀ understand nǹkan tó ń sọ torí àwọn tó ń sọ fún ẹ nípa biafra they are telling you wípé wọ́n fẹ́ pín nàìjíríà sí wẹ́wẹ́ ni ẹ̀yin kan wá sọ̀rọ̀ ayé di èèyàn pàtàkì lórí facebook ẹ sọ̀rọ̀ ayé di èèyàn gidi lórí facebook ẹ̀yin náà ẹ wá ń george nnamdi kanu nnamdi kanu dìde ó ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣe òun àtàwọn èèyàn ẹ̀ ìwọ tó ní ọpọlọ lórí nǹkan tó ń ṣe àwọn èèyàn ẹ o ò lè sọ o ò tiẹ̀ lè sọ débi pé o máa dìde o máa mobilize wọn pé ó yẹ jà lọ jà fúnra wa kàkà kẹ́ ṣe yẹn ọ̀rọ̀ Biafra ló kàn yín ọ̀rọ̀ kinní kan ló bá yín ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí Nnamdi Kanu ń sọ ló ń dùn yín ọ̀rọ̀ tó dẹ̀ ń jó yín lábẹ́ aṣọ nǹkan tó ń dùn yín tó ń jó yín tó ń pa yín sáyé ẹ̀ láyà ẹ̀ lẹ́mìí láti dèmáàdì fún kẹ́ change ẹ̀ báyọ̀ wá bọ́ sórí Facebook gbogbo yín di oní sermon gbogbo yín dẹ̀ nítorí ò pé mọ́ kò wá sí humanity nínú yín mọ́ kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ kí ẹ̀ mọ́ béèyàn kú bọ́ dáná sún ni o bọ́ lù pa ni o bóyá gé lórí ni o orí yín ò wá pé mọ́ everybody wá di bí wèrè lórí social media torí a fẹ́ kankan fún ta ni tí wọ́n bá padà tí àwọn ẹ̀ tí Nigeria army tó bá crush Biafra àbí whatever anything tó ń ṣẹlẹ̀ ní south east tí gbogbo á sì remain nàìjíríà ìdùnnú ti ẹni nà án àbí ìdùnnú ẹ̀kọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa pé nǹkan tó ń dùn yín tẹ́ ń sọ̀rọ̀ nípa all the time ẹ fi àbòsí àbòsí irọ́ ẹ fi ń cover ẹ̀ gbogbo yín wá ń ṣe bí big people ẹ wá ń ṣe bí ẹni tó ẹni tó rí ẹ pé orí yín ò dẹ̀ pé majority yín ẹ wá sórí Facebook ẹ ń sermonize ẹ ń analyze issue ayé yín tó dẹ̀ jẹ́ main issue Any country fifty seven years country fifty seven years ẹ lè boast of a five hours power supply a day in the whole country and ẹ̀yin yẹn dé and ń sermonize ẹ̀ ń kọjá guns ẹ̀ ń support pé kí wọ́n lọ suppress àwọn tí wọ́n ń gbé tọ́láyà láti demand fún nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wọn gẹ́gẹ̀ bí ọmọ nàìjíríà tẹ̀lé yín òpònú kan torí yín ti pò kọsìkọ tí mo mọ̀ yín sí nìyẹn ẹ̀yin òpònú kan ẹ wá ń béèrè pé ẹ àwọn sẹ́nítọ̀ wọn ń kọ́ àwọn reps wọn ń kọ́ àwọn kinní wọn ń kọ́ àwọn sẹ́nítọ̀ tiẹ̀ ń kọ́ àwọn house of representatives tiẹ̀ ń kọ́ kí ló ṣe pẹ̀lú wọn ìjẹ́ ìwọ tiẹ̀ make a move kó béèrè ìdí tí iná ò fi tàn tí rep ẹ̀ dẹ̀ ń gbowó oṣù ǹjẹ́ ìwọ tiẹ̀ béèrè yẹn lọ́wọ́ tara ẹ̀ ìwọ ń sọ fáwọn tí wọ́n ń jàjà titi wọn bóyá wọ́n jà rightly àbí wọ́n jà wrongly èwo ni wọ́n jà pẹ̀lú ilé ayé ẹ̀ ìyà tó ń jẹ ló ń jẹ wọ́n iṣẹ́ tí wọ́n rí tí wọ́n ò rí ṣe làwọn náà ò rí ṣe gbogbo yín wá ń defend the nonsense ibi tó yẹ ká concentrate sí à concentrate síbẹ̀ ẹ wá sọ̀rọ̀ ayín dọ̀tà èmi ń block everybody ni o ẹ má ẹ má ṣì mí gbọ́ o ṣé ń gbọ́ mi ń sìn tó bá wà ní surrounding mi tó o bá ti lè feel pulse ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bóyá o mọ̀ rí àbó tiẹ̀ mọ̀ rí tó o bá ti lè feel pulse ẹ̀ there is no point kó máa wà lórí wall mi kí ló ń ṣe ń bí kí lájọ dàpọ̀ kí ló pa wá pọ̀ ẹ́ eh? mi ò sí lórí bíi nítorí mo fẹ́ lọ́rẹ̀ẹ́ mo wà lórí bíi ẹ láti discover àwọn èèyàn tó máa help ayé tèmi grow àtàwọn èèyàn tèmi náà máa lo ayé mi láti fi grow títí wọn mi ò sí níbi fún torí pé mo fẹ́ kó like mi mi ò nídìí like ẹ mi ò nídìí love ẹ mi ò nídìí anything ẹ mo kàn nídìí brain ẹni tó wà functional kì í ṣe pé ọpọlọ òṣì tó yẹ pé racism tó ti jẹnú ẹ̀dọ̀ majority yín nǹkan tẹ̀dẹ̀ ń jà fún ẹ̀ mọ́ ànígbà tẹ́ bá ti mọ nǹkan tẹ́ ń jà fún ẹ máa máa shadow boxing ni which means pé ẹ̀kan wọn máa gbá òfùfù lẹ́sẹ̀ lásán ni mi ò ń ṣọ̀tá anybody o mi ò dẹ̀ ń ṣọ̀rẹ́ anybody títẹ̀mí ni wípé tí o bá ti lè ro orí ẹ̀ there is no point there is no point pàjọ́ ń pretend pàjọ́ jọ̀ rẹ̀ lórí facebook ọ̀rẹ́ òṣìwò la jọ ń ṣe ẹ eré kí la já ń bẹ́kùn ṣe eré pé kíni so nǹkan tí mo tí mo ṣe tí mo ṣe ní máa sọ eléyìí ní yorùbá nìyẹn gbogbo yín tẹ̀rò pé bóyá pé bádéró tún ti di biafra no ẹ ríran ni tẹ bá ríran ẹ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí it is not just about Biafra it is about the leadership failure nínú country wa tí ẹ̀yin òpònú yóò fẹ́ gbà tí ẹ̀yin afọ́fun gbé mu ẹ̀yin tí ikùn yín control tí ẹ fẹ́ agree pẹ̀lú but there is no problem tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ ti máa ń ṣe tẹ́ pé tẹ́ bá ti da gìrìgìrì yín bolẹ̀ gbogbo àtúlọlẹ̀ yìí but let me be honest with you nǹkan tó ń bọ̀ ẹ̀ nǹkan tó ń bọ̀ ẹ̀ nílé imagine and we have said it everything tó wà ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ló máa turn around everything tó wà ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ló máa shift space kò má tà bóyá o believe àbó believe kò má tà bóyá torí pé o pé well ta ni wọ́n but let me be honest with you èmi pẹ̀lú ẹni tó ń ràn economy nàìjíríà and you know why ìlú òyìnbó ni mò ń gbé ṣó ṣe yín sìn now ní last year alone over thirty three billion dollars òun ni èèyàn bíi tèmi àtàwọn míì tó ń struggle lamẹ́ríkà ní Canada ní all over the world òun ni owó tá kó sínú economy Nigeria ní two thousand and sixteen Nigeria government tẹ́yìn ń defend yẹn wọn wọn wọn contribute kọ́bọ̀ sínú economy Nigeria they just take ibi tí wọ́n ti ń wa epo tí wọ́n ti ń rí owó ní Nigeria ẹ ẹ lọ síbẹ̀ kẹ́ sọ fún mi pé bíbẹ̀ ṣe rí yẹn ló ṣe ẹ́ kó rí now so tó bá sọ yí pé èmi tí mo wà nílùú òyìnbó tí mò ń struggle tó jẹ́ pé that same frustration tí wọ́n ń face yẹn òun ló lé mi kúrò nàìjíríà so ibi tẹ́lẹ̀ orí ẹlòmíì inú yín ò ti pé nìyẹn ẹ ò ṣe padà wálé ṣèbí lẹ́nì wọ́ wà yẹn kí ló dé tí iná yín ò ti bẹ̀rẹ̀ sí ní tàn kí ló dé tí gbogbo ọ̀nà yín ò ti bẹ̀rẹ̀ sí ní da kí ló dé tí gbogbo yín ò ti bẹ̀rẹ̀ sí ní máa ríṣẹ́ kẹ́ máa change iṣẹ́ ẹ ṣèbí nàìjíríà yẹn nìwọ́ wà yẹn so tó bá yẹ pé ó da ni àbí tó bá sọ fún ẹ pé wọ́n gbé wọ́n gbé kí ló ti ń pè wọ́n gbé ṣíìpù kan sí sétí òkun lẹ́kọ̀ọ́ tó fẹ́ kó èèyàn five thousand ẹni tó bá ti wọnú ẹ̀ ó dọ̀mọ amẹ́ríkà nìyẹn ṣé ọmọ yé yín tẹ máa para yín ni so àbòsí tí nàìjíríà bá ti bàjẹ́ àbòsí ló ba nàìjíríà jẹ́ kì í ṣe biafra ló ba nàìjíríà jẹ́ torí nǹkan tó ń ṣe biafra ló ń ṣe Odùduwà òun ló ń ṣe àrẹwà ṣùgbọ́n irọ́ àti àbòsí ojú ayé tí gbogbo yín tẹjọ́ ń ṣe you understand now tẹjọ́ ń ṣe my brother òun ló ń pa nàìjíríà and until you tell yourself this until you call yourself to order until you listen to the sense of reason àwọn tẹ fẹ́ defend the nàìjíríà fún i love my country ọmọ nàìjíríà ni mí mi ò tí ì claim pọmọ ni mí and i love my country torí mo nífẹ̀ẹ́ ìlú mi dáadáa mo realize wípé nǹkan tí ẹ̀ ń fèsì ní nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà àti nǹkan tèmi fèsì níbí gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà tí ò gbé nàìjíríà mo wò pé nígbà tí n bá lè máa gbádùn nǹkan tí mò ń gbádùn níbí láì ṣọmọ ìlú yìí báwo ni ò bá ṣe rí tìlú mi bá rí báyìí so adẹ́fì yẹn ń sọ̀rọ̀ all the time ẹ̀yin òpònú tẹ̀ ṣiṣẹ́ rí láyé yín ẹ̀yin tó yẹ pé bára bára bára bára bros bros alpha lẹ́ ń bá kiri ẹ̀yin àwa wá sórí social media ẹni káwọn àwọn yẹn máa jókòó sí abroad wọn máa sọ rubbish the only reason why tọrọ wa fi ń jọ rubbish létí sorry uh, mo rí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni so the only thing tí ọ̀rọ̀ mi fi ń jọ rubbish àbí tí ọ̀rọ̀ rú àwa báyìí fi ń jọ rubbish létí gbogbo yín is just because of wípé ẹ ẹ lọ́pọlọ torí ẹ pé orí yín ò pé torí torí yín bá pé ni ẹ máa jókòó sínú country kan etí lẹ fi ń gbọ́ oye owó tí wọ́n ń pa etí lẹ fi ń gbọ́ oye owó tí ìlú yín ní but ẹ bá wo àpò yín kọ́bọ̀ sí ń bẹ̀ iṣẹ́ kò síṣẹ́ iná kò síná iléèwé kò sí iléèwé hospital kò sí àwọn tí wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n fún yín ní gbogbo nǹkan yìí àwọn ni wọ́n ń kọ́lé oríṣiríṣi àwọn ni wọ́n ń kọ́ hòtẹ́ẹ̀ kákàkiri àwọn ni wọ́n ń kọ́ best hospitals àwọn ni wọ́n ń kọ́ new new private universities. ẹ wá sọ pé ẹni tó wà ń lo òyìnbó ló ń sọ̀sọ̀kúsọ they will just sit abroad and they will be saying nonsense. thirty billion ní country yìí ló ń fẹ́ lọ yá owó tí wọ́n máa san for another twenty five years. ṣẹ́mọ̀ thirty billion wọ́n máa san fún twenty five years owó tí àwa ń fi sí nàìjíríà lọ́dọọdún eh, is over that. So if you don't know, you should know. We own Nigeria. We have a stake in Nigeria. And it doesn't matter how you feel. Ṣùgbọ́n mi sìn, Hausa ni ẹ, Yorùbá ni ẹ, or Igbo ni ẹ, or whatever how you feel. But the truth of the matter ni wípé something is coming and it will change the course of history and it's about to happen. It doesn't matter how you feel about it. It will happen. And I, I, I just gbé Nigeria yẹn náà ni. You understand what I mean? so máa pàdé yín lálẹ́ nígbà tá a bá real deal when people will, tell, they will celebrate ipe after ariwo wa the the the the, crazy python dance It wọ́n sọ dance in the east wọ́n ti ń wọ lọ wọ́n ti wọ́n ti ń sokùn monday báyìí sìn wọ́n máa wọ́ wọn padà sínú zoo tó ti kó wọn wá military has no place in democracy if you are not educated enough now i have told you in a democracy military has no place in democracy they are the last resort and the poor education to one ń fún yín is what to blame for all this so ó dìgbà yẹn i'll see you later.